ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì ẹ̀kọ́ wa tòní ni àkórí rẹ̀ jẹ́ àwọn òtítọ́ ìpìlẹ̀ apá kìíní ìwé Hébérù orí kẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì ó kà báyìí nítorí náà ó yẹ kí a fi àwọn ẹ̀kọ́ ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ gba Kristi sílẹ̀ kí a tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ tí yóò mú wa dàgbàsókè ní pípé láìtún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ máa tẹnumọ́ ẹ̀kọ́ ìpìlẹ̀ bíi ìrònúpìwàdà kúrò nínú òkú iṣẹ́ àti ìgbàgbọ́ nípa ti Ọlọ́run ti ẹ̀kọ́ àwọn bámitisí àti ti ìgbọ́wọ́léni ti àjíǹde òkú àti ti ìdájọ́ àìnípẹ̀kun arákùnrin Patrick jẹ́ ẹni tó ń ṣe fòníkú fọ̀ládìde nínú ìgbé ayé ẹ̀mí rẹ̀ tó bá gbóná lónìí yóò tutù lọ́la kò tilẹ̀ lè tọ́ka sí ọdún kan tí ìgbé ayé ẹ̀mí rẹ̀ ṣe déédé fún bí oṣù mẹ́fà nítorí ìfẹ́ tó ní sí Ọlọ́run àti ọkàn tó ní láti sin Ọlọ́run àti láti mú àyànmọ́ rẹ̀ ṣẹ ó di ẹni tí ọkàn rẹ̀ dàrú tí ọkàn rẹ̀ sì gbọgbẹ́ nítorí wípé bó tilẹ̀ jẹ́ wípé ó ń làkàkà ó ń gbààwẹ̀ ó sì ń sọkún níṣe ló dàbí ẹni wípé ìgbé ayé ẹ̀mí rẹ̀ kàn ń lọ sókè sódò gbóná lónìí tutù lọ́la ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló dàbí arákùnrin Patrick kò ń sì ń ṣe ẹ̀bi wọn lọ́pọ̀ ìgbà ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ni wípé ìpìlẹ̀ wọn ó wọ́ gẹ́gẹ́ bí ilé tí à ń kọ́ tí àwọn òtítọ́ ìbẹ̀rẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ pẹpẹ ìgbé ayé kìrìsìtẹ́nì ènìyàn tí kò bá ti dúró dédé ìgbé ayé yẹn náà kò lè dúró dédé nítorí wípé àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ wọ̀nyí àwọn ni yóò sọ bí ìgbé ayé ẹ̀mí wa yóò ṣe mú sánsán tó. Jésù Kristi Olúwa wa ó sọ wípé àwọn ẹni tí ó bá kọ́ ìgbé ayé wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ó jẹ́ ọlọ́gbọ́n tó ń kọ́ ilé lórí ìpìlẹ̀ tó dúró déédéé tí ṣe àpáta a lè wo ìwé matthew orí keje ẹsẹ̀ ìkẹrìnlélógún dé ìkẹtàdínlọ́gbọ̀n apọ́stọ́lì pọ́ọ̀lù ó fi àwọn onígbàgbọ́ tó wà ní kọ́rìntì wé ilé ọlọ́run nínú ìwé kọ́rìntì kìíní orí kẹta ẹsẹ̀ ìkẹsàn bákan náà ó fi ara rẹ̀ wé olùkọ́lé tó gbọ́n ẹni tí ó ń fi ìdí ilé lélẹ̀ nínú ìwé kọ́rìntì kìíní orí kẹta ẹsẹ̀ kẹwàá. òye yé apọ́stólì Pọ́ọ̀lù pé iṣẹ́ tí òun ní láti ṣe ní láti fi ìdí ìgbé ayé kìrìsìtẹ́nì kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ nínú àyọkà wa tí ò ní a rí àwọn ohun mẹ́fà tí ó jẹ́ òtítọ́ ìpìlẹ̀ tí ó ń fi ìgbé ayé kìrìsìtẹ́nì lélẹ̀ tí onígbàgbọ́ bá ti fà sẹ́yìn tí kò ní òye tó tó nínú àti ní òye lórí àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ ìgbàgbọ́ rẹ̀ yóò mẹ́hẹ ó sì lè bẹ̀rẹ̀ sí ní sán tí ìgbé ayé yẹn náà kò sì ní lè dúró dáadáa ìrònúpìwàdà nínú àwọn òkú iṣẹ́ ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ òde òní àti àwọn oníwàásù òde òní tí wọ́n sọ wípé ìrònúpìwàdà kò ní ohunkóhun ṣe pẹ̀lú ìgbé ayé tí ènìyàn ń gbé àti àwọn ìwà tí ènìyàn ń wù pé ohun tí ènìyàn nílò láti ṣe ni láti yí ọkàn rẹ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run ààbọ̀ òtítọ́ òní eléyìí ìrònúpìwàdà sí Ọlọ́run wà gẹ́gẹ́ bí a ṣe rí nínú àyọkà wa ti òní ìrònúpìwàdà kúrò nínú òkú iṣẹ́ tí ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ nínú ọlọ́run ṣùgbọ́n tí kò bá fi ọ̀nà ẹ̀ṣẹ̀ àti ìgbé ayé ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kò tí ì gbàgbọ́ ní tòótọ́ ẹ lọ lónìí ká máa rántí wípé tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tí wọ́n ti fi ayé wọn jìn fún Ọlọ́run nípa ìjẹ́wọ́ wọn àti ìgbàgbọ́ wọn nínú Kristi ni wọ́n ń làkàkà tí wọ́n sì ń tiraka nínú ẹ̀mí nítorí ìpìlẹ̀ tó mẹ́hẹ. Àdúrà Olúwa ní àwọn àkókò yìí ṣe iṣẹ́ ìràpadà pípé lórí ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àmín. Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Róòmù. Róòmù orí kìíní. Èmi Pọ́ọ̀lù ìránṣẹ́ Kristi Jésù ni mo ń kọ ìwé yìí. Ọlọ́run pè mí, ó fi mí ṣe òjíṣẹ́. Ó sì yà mí sọ́tọ̀ láti máa wàásù ìhìn rere rẹ̀. Bí a bá wo inú ìwé mímọ́, a ó rí pé àwọn wòlíì ti kéde ìhìn rere náà tẹ́lẹ̀ rí ìyìn rere ọmọ ọlọ́run tí a bí nínú ìdílé dáfídì nípa ti ara ọmọ rẹ̀ yìí ni ọlọ́run fi agbára ẹ̀mí mímọ́ yàn nígbà tí ó jí i dìde kúrò nínú òkú òun náà ni jésù kristi olúwa wa nípa ẹni tí a ti rí oore ọ̀fẹ́ gbà tí a sì gba iṣẹ́ òjíṣẹ́ ní orúkọ rẹ̀ pé kí gbogbo ènìyàn lè gba jésù gbọ́ kí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu ẹ̀yin tí mò ń kọ ìwé yìí sí náà wà lára àwọn tí jésù kristi pè é gbogbo ẹ̀yin àyànfẹ́ ọlọ́run tí ẹ wà ní róòmù ẹ̀yin tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi kí ó wà pẹ̀lú yín kí a tó máa bá ọ̀rọ̀ wa lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nípasẹ̀ jésù kristi nítorí gbogbo yín nítorí àwọn ènìyàn ń ròyìn ìgbàgbọ́ yín ní gbogbo ayé ọlọ́run tí mo ń fọkàn sí bí mo ti ń wàásù ìyìn rere ọmọ rẹ̀ ni ẹlẹ́rìí mi pé mò ń rántí yín láìsinmi mo sì ń bẹ̀bẹ̀ nígbà gbogbo nínú àdúrà mi pé ó pẹ́ ni ó yá ni kí n rí àyè láti wá sọ́dọ̀ yín bí Ọlọ́run bá fẹ́ mò ń dàníyàn láti rí yín kí n lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí tí yóò túbọ̀ fún yín lágbára ohun tí mò ń sọ ni pé mo fẹ́ wà láàrin yín kí n bá lè ní ìwúrí nípa ìgbàgbọ́ yín kí ẹ̀yin náà ní ìwúrí nípa ìgbàgbọ́ mi kò yẹ kí ẹ má mọ̀ Ara pé ní ìgbà púpọ̀ ni mo ti fẹ́ wá sọ́dọ̀ yín kí n lè ní èso láàrin yín bí mo ti ní láàrin àwọn orílẹ̀-èdè yòókù ṣùgbọ́n nǹkan kan ti ń dí mi lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ títí di àkókò yìí nítorí pé àti àwọn gíríkì tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àti àwọn kògbédè tí wọn kò mọ nǹkan gbogbo wọn ni mo jẹ ní gbèsè ìdí rẹ̀ nìyí tí mo ṣe ń dàníyàn láti wàásù ìhìnrere fún ẹ̀yin tí ẹ wà ní róòmù náà ojú kò tì mí láti wàásù ìhìnrere jésù nítorí ìhìnrere yìí ni agbára ọlọ́run tí a fi ń gba gbogbo àwọn tí ó bá gbà á gbọ́ là ó kọ́kọ́ lo agbára yìí láàrin àwọn júù lẹ́yìn náà ó lò ó láàrin àwọn gíríkì nínú ìyìn rere yìí ni a ti fi ọ̀nà tí ọlọ́run fi ń dá ènìyàn láre hàn wá nípa ìgbàgbọ́ ni láti ìbẹ̀rẹ̀ dé òpin gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. nítorí ìgbàgbọ́ ni ẹni tí a bá dá láre yóò fi yè. ojú ọ̀run ti ṣí sílẹ̀ ọlọ́run sì ń tú ìbínú rẹ̀ sórí gbogbo ènìyàn nítorí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú tí wọ́n ń hù tí wọ́n fi ń ṣe ìdènà fún òtítọ́ nítorí ohun tí ènìyàn lè mọ̀ nípa Ọlọ́run ti hàn sí wọn Ọlọ́run ni ó ti fi hàn wọ́n láti ìgbà tí Ọlọ́run ti dá ayé ní ìwà àti ìṣe Ọlọ́run tí a kò lè fi ojú rí àti agbára ayérayé rẹ̀ ti hàn gedegbe nínú àwọn ohun tí ó dá nítorí èyí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò ní àwáwí wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n wọn kò júbà rẹ̀ bí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dípò bẹ́ẹ̀ gbogbo èrò wọn di asán òye ọkàn wọn sì ṣókùnkùn wọ́n ń ṣe bí ẹni pé wọ́n gbọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n ya òmùgọ̀ wọ́n yí ògo Ọlọ́run tí kò lè bàjẹ́ padà sí àwòrán ẹ̀dá tí yóò bàjẹ́ bíi àwòrán ènìyàn ẹyẹ ẹranko àti ejò nítorí náà Ọlọ́run fi wọ́n sílẹ̀ láti máa ṣe ìfẹ́kùfẹ́ ọkàn wọn wọ́n yí òtítọ́ Ọlọ́run padà sí irọ́ wọ́n ń bọ nǹkan tí Ọlọ́run dá wọ́n ń tẹrí ibà fún wọn dípò èyí tí wọn ìbá fi máa sin ẹni tí ó dá wọn ẹni tí ìyìn yẹ fún títí láé àmín nítorí náà Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìfẹ́kúfẹ́ tí ó ti ènìyàn lójú àwọn obìnrin wọn ń bá ara wọn ṣe ohun tí kò bójúmu bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin wọn dípò tí ọkùnrin ìbá máa fi bá obìnrin lò pọ̀ ọkùnrin àti ọkùnrin ni wọ́n ń dìde sí ara wọn nínú ìfẹ́kúfẹ́ wọn ọkùnrin bá ọkùnrin ṣe ohun ìtìjú wọ́n wá ń jèrè ìṣekúṣe wọn nígbà tí wọn kò ka ìmọ̀ Ọlọ́run sí Ọlọ́run fi wọ́n sílẹ̀ pẹ̀lú ọkàn wọn tí kò tọ́ kí wọ́n máa ṣe àwọn ohun tí kò yẹ wọ́n wá kún fún oríṣiríṣi ìwà burúkú ojú kòkòrò ìkà owú jíjẹ ìpànìyàn ìrúkèrúdò ẹ̀tàn inú burúkú olófòfó ni wọ́n àti abanijẹ́ wọn kò sì bọ̀wọ̀ fún ọlọ́run wọ́n jẹ́ aláfojúdi onígbéraga afọ́nu àti elóró burúkú wọn kì í gbọ́ràn sí òbí lẹ́nu wọn kò sì ní ẹ̀rí ọkàn aláìṣe gbẹ́kẹ̀lé ni wọ́n aláìnífẹ̀ẹ́ àti aláìláàánú wọ́n mọ ìlànà ti ọlọ́run wọ́n mọ̀ pé ikú ni ó tọ́ sí àwọn tí bá ń hu irú ìwà wọ̀nyí síbẹ̀ kì í ṣe pé wọ́n ń hu irú ìwà bẹ́ẹ̀ nìkan wọ́n tún ń kan sáárá sí àwọn tí ń hùwà bẹ́ẹ̀. róòmù orí kejì kò sí àwáwí kankan fún ọ ìwọ tí ò ń dá ẹlòmíràn lẹ́jọ́ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ nǹkan gan tí òun torí rẹ̀ dá ẹlòmíràn lẹ́jọ́ ni ó fi ń dá ara rẹ̀ lẹ́bi nítorí ìwọ náà tí òun dáni lẹ́jọ́ ń ṣe àwọn nǹkan gan tí òun dá ẹlòmíràn lẹ́bi fún ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ní ẹ̀tọ́ láti ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú nǹkan wọ̀nyí ìwọ tí ò ń dá àwọn ẹlòmíràn tí ó ń ṣe nǹkan wọ̀nyí lẹ́jọ́ tí ìwọ alára sì ń ṣe nǹkan kan náà ṣé o wá rò pé ìwọ ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run ni àbí o fi ojú tẹ́ńbẹ́lú ọ̀pọ̀lọpọ̀ oore ọlọ́run ni àti ìfaradà rẹ̀ àti sùúrù rẹ̀ o kò mọ̀ pé kí o lè ronúpìwàdà ní gbogbo oore tí ọlọ́run ń ṣe ṣùgbọ́n nípa orí kunkun àti agídí ọkàn rẹ ò ń fi ìbínú ọlọ́run pamọ́ fún ara rẹ títí di ọjọ́ ìbínú àti ìgbà tí ìdájọ́ òdodo ọlọ́run yóò dé ọlọ́run yóò san ẹ̀san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò fi ìyà ìnípẹ̀kún fún àwọn tí ń fi sùúrù ṣe iṣẹ́ rere nípa lílépa àwọn nǹkan tí ó lógo tí ó sì lọ́lá àwọn nǹkan tí kò lè bàjẹ́ ṣùgbọ́n ní ti àwọn tí ó jẹ́ pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀ àti àwọn tí kò gba òtítọ́ àwọn tí wọ́n gba ohun burúkú Ọlọ́run yóò fi ìbínú àti ìrúnú rẹ̀ hàn wọ́n yóò mú ìpọ́njú àti ìṣòro bá gbogbo àwọn tí ó ń ṣe iṣẹ́ ibi àwọn júù ni yóò kọ́kọ́ kàn lẹ́yìn náà àwọn gíríkì ṣùgbọ́n yóò fi ògo ọlá àti àlàáfíà fún gbogbo àwọn tí ń ṣe rere àwọn júù ni yóò kọ́kọ́ fún lẹ́yìn náà yóò fún àwọn gíríkì nítorí ọlọ́run kì í ṣe ojúṣàájú gbogbo àwọn tí wọ́n bá dẹ́ṣẹ̀ láìlófin láìlófin náà ni wọn yóò kú gbogbo àwọn tí wọ́n mọ òfin tí wọ́n sì dẹ́ṣẹ̀ òfin náà ni a ó fi ṣe ìdájọ́ wọn kì í ṣe àwọn tí wọ́n gbọ́ ohun tí òfin sọ ni Ọlọ́run dá láre àwọn tí wọ́n ń ṣe ohun tí òfin sọ ni nígbà tí àwọn tí kì í ṣe Júù tí kò mọ òfin bá ń ṣe ohun tí òfin sọ bíi nǹkan àmútọ̀runwá bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò mọ òfin wọ́n di òfin fún ara wọn irú àwọn wọ̀nyí fi hàn pé a ti kọ iṣẹ́ ti òfin sínú ọkàn wọn ẹ̀rí ọkàn wọn ń ṣiṣẹ́ nínú wọn àwọn èrò oríṣiríṣi tí ó wà nínú wọn yóò máa dá wọn láre tàbí kí ó máa dá wọn lẹ́bi ní ọjọ́ tí ọlọ́run yóò rán jésù láti ṣe ìdájọ́ ohun ìkọ̀kọ̀ gbogbo tí ó wà nínú ènìyàn gẹ́gẹ́ bí ìyìn rere tí mò ń wàásù ìwọ tí ò ń pe ara rẹ ní o gbójúlé òfin o wá ń fọ́nu pé o mọ ọlọ́run o mọ ohun tí ọlọ́run fẹ́ ó mọ àwọn ohun tí ó dára jù nítorí a ti fi òfin kọ́ ọ ó dá ara rẹ lójú bí ẹni tí ó jẹ́ amọ̀nà fún àwọn afọ́jú ìmọ́lẹ̀ fún àwọn tí ó wà nínú òkùnkùn ó pe ara rẹ ní ẹni tí ó lè bá àwọn tí kò gbọ́n wí olùkọ́ àwọn ọ̀dọ́ ẹni tí ó mọ àwọn nǹkan tí ó jẹ́ kókó àti òtítọ́ tí ó wà nínú òfin ìwọ tí ò ń kọ́ ẹlòmíràn ṣé o kò ní kọ́ ara rẹ ìwọ tí ò ń wàásù pé kí ènìyàn má jalè ṣé ìwọ náà kì í jalè ìwọ tí ò ń sọ pé kí ènìyàn má ṣe àgbèrè ṣé ìwọ náà kì í ṣe àgbèrè ìwọ tí o kórìíra òrìṣà ṣé o kì í ja ilé ìbọ̀rìṣà lólè ìwọ tí ò fọnu pé o mọ òfin ṣé o kì í mú ẹ̀gàn bá Ọlọ́run nípa rírú òfin ó wà ní àkọsílẹ̀ pé orúkọ ọlọ́run di orin sáátá láàrin àwọn tí kìí ṣe júù nítorí yín. ìlà tí o kọ ní àǹfààní bí o bá ń pa òfin mọ́ ṣùgbọ́n tí o bá rú òfin bí àìkọlà ni ìkọlà rẹ rí ǹjẹ́ bí aláìkọlà bá ń pa àwọn ìlànà òdodo tí ó wà nínú òfin mọ́ a kò há ní ka àìkọlà rẹ̀ sí ìkọlà ẹni tí a bí ní aláìkọlà tí ó ń pa òfin mọ́ ó mú ìtìjú bá ìwọ tí a kọ òfin sílẹ̀ fún tí ó kọlà ṣùgbọ́n síbẹ̀ tí ó jẹ́ arúfin kì í ṣe nǹkan tí òde ara ni ènìyàn fi ń jẹ́ jù bẹ́ẹ̀ ni ìkọlà kì í ṣe kí a fabẹ gé ara ṣùgbọ́n láti jẹ́ jù tòótọ́ jẹ́ ohun àtinúwá ìkọlà jẹ́ nǹkan ti ọkàn nǹkan ti ẹ̀mí ni kì í ṣe ti inú ìwé ìyìn irú ẹni bẹ́ẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe ọ̀dọ̀ ènìyàn. Róòmù orí kẹta ọ̀nà wo wá ni àwọn Júù fi san ju àwọn orílẹ̀-èdè yòókù lọ kí ni àǹfààní ìkọlà ó pọ̀ púpọ̀ ní oríṣiríṣi ọ̀nà ìkíní àwọn Júù ni Ọlọ́run fún ní ọ̀rọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ẹ lè wá sọ pé àǹfààní wo ni ó wà nínú èyí nígbà tí àwọn mìíràn nínú wọn kò gbàgbọ́ ǹjẹ́ àìgbàgbọ́ wọn kò sọ ìṣòtítọ́ Ọlọ́run di òtúbáńtẹ́ rárá o Ọlọ́run ní láti jẹ́ olóòótọ́ bí gbogbo ènìyàn bá tilẹ̀ di onírọ́ ó wà ní àkọsílẹ̀ pé. kí ìwọ Ọlọ́run lè jẹ́ olódodo nínú ọ̀rọ̀ rẹ kí o lè borí nígbà tí wọ́n bá pè ọ́ lẹ́jọ́ bí àìṣòdodo wa bá mú kí òdodo Ọlọ́run fi ẹsẹ̀ múlẹ̀ kí ni ká wá wí ṣé Ọlọ́run kò ṣe ẹ̀tọ́ láti bínú sí wa ni mò ń sọ̀rọ̀ bí ẹni pé ènìyàn ni Ọlọ́run rárá o bí Ọlọ́run kò bá ní ẹ̀tọ́ láti bínú báwo ni yóò ṣe wá ṣe ìdájọ́ aráyé bí àìṣòtítọ́ mi bá mú kí ògo òtítọ́ Ọlọ́run túbọ̀ hàn kí ni ṣe tí a tó fi ń dá mi lẹ́bi bí ẹlẹ́ṣẹ̀ ṣe kí a kúkú máa ṣe ibi kí rere lè ti ibẹ̀ jáde bí àwọn onísọkúsọ kan ti ń sọ pé à ń sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹ fún ìdálẹ́bi kí ni kí a rí dìmú nínú ọ̀rọ̀ yìí ṣé àwa Júù sàn ju àwọn orílẹ̀-èdè yòókù lọ ni rárá o nítorí a ti wí ṣáájú pé àti Júù àti Gíríkì gbogbo wọn ni ó wà ní ìkáwọ́ ẹ̀ṣẹ̀ ó wà ní àkọsílẹ̀ bẹ́ẹ̀ pé. kò sí ẹnìkan tí ó jẹ́ olódodo kò sí ẹnìkan kan kò sí ẹni tí òye yé kò sí ẹni tí ó ń wá ọlọ́run gbogbo wọn ti yapa kúrò lójú ọ̀nà gbogbo wọn kò ní láárí mọ́ kò sí ẹni tí ó ń ṣe rere kò sí ẹnìkan ibojì tí ó yanu sílẹ̀ ní ọ̀nà ọ̀fun wọn ẹ̀tàn kún ẹnu wọn oró paramọ́lẹ̀ wà létí wọn. ẹnu wọn kún fún èpè àti ọ̀rọ̀ burúkú ẹsẹ̀ wọn yára láti tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀nà ìjàmbá àti òṣì ni wọ́n ń rìn wọn kò mọ ọ̀nà àlàáfíà kò sí ìbẹ̀rù ọlọ́run ní ọkàn wọn. a mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó wà fún àwọn tí ó mọ òfin ni kí ẹnikẹ́ni má ṣe rí àwáwí wí kí gbogbo aráyé lè wà lábẹ́ ìdájọ́ ọlọ́run nítorí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ bí a bá mú òfin tí a fi díwọ̀n iṣẹ́ ọmọ ènìyàn kò sí ẹ̀dá kan tí a ó dá láre níwájú Ọlọ́run nítorí òfin ní mú kí ènìyàn mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní àkókò yìí ọ̀nà tí Ọlọ́run fi ń dá ènìyàn láre ti hàn láìsí òfin bí ó tilẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ ti òfin àti ti àwọn wòlíì Ọlọ́run jẹ́rìí sí i gbogbo àwọn tí ó bá gba Jésù gbọ́ yóò yege lọ́dọ̀ Ọlọ́run láìsí ìyàtọ̀ kan nítorí gbogbo ènìyàn ló ti dẹ́ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run gbogbo wọn ni Ọlọ́run ti ṣe lóore ó dá wọn láre lọ́fẹ̀ẹ́ nípa ìràpadà tí Kristi Jésù ṣe Jésù yìí ni Ọlọ́run fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀ fún ẹni tí ó bá gbàgbọ́ nípa ikú ni láti fi ọ̀nà tí Ọlọ́run yóò fi dá ènìyàn láre hàn nítorí pé ó fi ojú fo àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ dá nípa ìyọ́nú rẹ̀ kí ó lè fi òdodo rẹ̀ hàn ní àkókò yìí kí ó lè hàn pé olódodo ni òun àti pé òun dá ẹni tí ó bá gba Jésù gbọ́ láre ààyè ìgbéragádà kò sí rárá nípa irú ìlànà wo ni kò fi sí nípa iṣẹ́ òfin ni rárá o nípa ìlànà ti ìgbàgbọ́ ni nítorí ohun tí a rí ni pé nípa ìgbàgbọ́ ni Ọlọ́run dá ènìyàn láre kì í ṣe nípa pípa òfin mọ́ àbí ti àwọn Júù nìkan ni Ọlọ́run kì ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù dájúdájú Ọlọ́run àwọn Júù àti ti àwọn orílẹ̀-èdè yòókù ni nígbà tí ó jẹ́ pé Ọlọ́run kan ṣoṣo ni ó wà òun ni ó sì ń dá àwọn tí ó kọlà láre nípa ìgbàgbọ́ tí ó tún ń dá àwọn tí kò kọlà láre nípa ìgbàgbọ́ bákan náà ṣé òfin wa di òtúbá ń tẹ́ nítorí ìgbàgbọ́ ni rárá o a túbọ̀ fi ìdí òfin múlẹ̀ ni. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.